a ṣàlàyé a fún wọn a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 ọ̀rọ̀ tó jẹ́ pé tá a bá sọ kò ní kó bá wa èmi gbà ládùúrà pé ẹnu mi ò ní kó bá mi bákan náà ni mo gbà mo dá mi lójú pé ẹ̀yin aráalé ẹ̀ ń gbà ládùúrà fún wa pé ẹnu wa ò ní kó bá wa pé àkókò ní ti ẹnu gbó bí ọwọ́ eléyìí ni Adéjọkẹ́ fi wọlé sórí ètò lónìí orí ètò Ká Sálàyé ètò àmúwáṣe ojú ìwòran yín káàkiri léde àgbáńlá ayé àti bẹ̀rẹ̀ náà nìyẹn kí la ń bẹ̀rẹ̀ láti oṣù kínní títí di oṣù tí a wà yìí ìgbádùn ti lọ lọ́lọ́kùn òjọ̀kan bákan náà sì tún ni àwọn ara ìgbádùn tó ń lọ mo ní bákan náà sì tún ni ara ìgbádùn tó ń lọ kò dá lórí pé kí ni òjò tó ń rọ̀ ṣé o pé òjò tó ń rọ̀ yìí nǹkan ní ah, wẹ́liwẹ́li ṣùgbọ́n nípínlẹ̀ Èkó kò wẹ́liwẹ́li o ó ń rọ̀ gidi ni ó ní yanturu ni àwọn kan tiẹ̀ sọ tó bá pè mí tí kì í ṣe pé bóyá ìsàlẹ̀ ń bínú wà wọ́n ní ẹ̀kọ́ àkókò mo ní ah, ẹ̀dẹ̀ kó òjò yìí o wọ́n á lójú òkè òjò rọ̀ lọ́dọ̀ táwọn ọ̀dọ́ wa lójú ti ń rọ̀ mú ni à ah, ọ̀dọ̀ yín gan lẹ́yìn kójò máa rọ̀ sí ẹ̀yin lẹ́ ń gbinṣu lẹ́ ń gbọ́kà lẹ́ ń gbé àgbàdo ilẹ̀ mélòó la ní nípínlẹ̀ Èkó tá fẹ́ fi gbin àwọn nǹkan tá à ń sọ yìí ṣùgbọ́n aṣáàdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa má rí lọ́bẹ̀ lẹ́dùnmáre ọba ṣèyí òwú ọba ṣèkọ́mákù àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ wípé òjò tó rọ̀ kò ní bá ìpalára wa káwa náà wá ṣe kí ni ká gbọ́ nǹkan tí ìkìlọ̀ táwọn ìjọba ti ṣe fún wa pé ká rí dájú pé ìkíní àdá ilẹ̀ wa ìdọ̀tí sí ojú ọ̀gbàrá kó má bàa di omi lọ́wọ́ tó bá ń bọ̀ ìyẹn ọ̀gbàrá tó bá ń sùn ká sì wọ́n tún kọ́lé sí ọ̀fun ibi tí omi ń gbà kọjá àyè tó tó wá dà bẹ́ẹ̀ ni pé àwọn agbègbè kan wà tó pé omilende làwọn omilẹgbẹ omilende ẹ tó bá máa lé wọn kúrò lágbègbè omilé mi kúrò lọ ságbègbè mìíràn ìjọba ti kìlọ̀ pọ́ngbọ́n tó ń gbé láwọn àgbègbè yìí ipe kan yẹ̀ bá díẹ̀ tí tójú fi máa kásẹ̀ lẹ̀ torí àyàtọ̀ sí pé àgbàrá òjò wọ́n tún máa ṣí dáàmù àgbà tó ń gba omi tá a fi ń tọ́jú omi tó bá tún ṣí kó má tún di pé dúkìá máa bàjẹ́ ohun tí ò wáyé mi ni pé ní ìmọ̀ díẹ̀ tó yẹ pé ọdọọdún nìkan yìí ṣẹlẹ̀ kí ní táwọn ti kúrò lágbègbè náà kódà ẹ̀yìn di ọ̀rọ̀ ọjọ́ mi ọjọ́ rẹ láàrin èmi àti ẹ̀yìn bá tún rí ojú tó ń bá tún á sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni ní kí tó ṣe yàrá kí àwọn tí wọ́n fẹ́ tì mọ́lé ajá tó ń jẹ́jọ́ ajá tó lóṣèlú tàbẹ́wò tún ni ọ̀rọ̀ ti àwọn tó ń lé ogun lè dé láti Sudan òun náà nìkan tí ó fi bẹ́ẹ̀ hàn bá káàkiri ṣùgbọ́n àgbàládùra pé ọlọ́run Olódùmarè gbogbo ìròyìn tó bá wá ṣẹlẹ̀ kó jẹ́ ìròyìn tó dára sí gbogbo wa mo wá fi rin eléyìí wọlé lórí tí ni ètí mo kọ́kọ́ fẹ́ sọ ní ọ̀kúnkúndùn nípa ti àwọn akẹ́kọ̀ọ́ ti láti akẹ́kọ̀ọ́ láti Sudan tí ti ń gúnlẹ̀ sọ́lẹ̀dẹ̀ Nàìjíríà bá wọn ní pé àjò kò lè dùn kó nílé má relé ìyẹn náà lórin tí wọ́n kọ wọlé bẹ́ẹ̀ wọ́n sì ń kọ wọlé náà tó ń ṣe kíni náà tó kọ arise o compatriot dìde ẹ̀yin ará gbogbo ẹ̀ náà ni wọ́n kọ wọlé pé a dúpẹ́ o ẹsẹ̀ wa tẹ̀lẹ̀ láyọ̀ àti àlàáfíà bí wọ́n ṣe ń dé gbogbo wuyewuye táwọn èèyàn ń sọ ó ti ń kásẹ̀ ńlẹ̀ bàtò láwọn pọ́n ti ń wọlé lọ́lọ́kan òjọ̀ kan ètò òkúta máa tó máa gbọ́ lẹ́nu wọn ni pé báwo ló ṣe rí rí sí wọn nígbà tán wà lọ ìmí ìlara àròyìn tá à ń gbọ́ ṣé tòótọ́ ni àbírọ́ kí ni ìlàkọjá kọ̀ọ̀kan wọn gan ìyẹn ló kù tí a máa gbìyànjú láti bá wọn sọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ti padà wọlé báyìí o ẹsẹ̀ wọn ti tẹ̀lẹ̀ sọ elédè nàìjíríà àyè retí àwọn yòókù ṣùgbọ́n tán ti dé àyè máa fi a máa wá bá ṣe fún fojú rinjú pẹ̀lú wọn. yàtọ̀ síyẹn ọ̀rọ̀ ti èsì ìbò ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ àmúlẹ́sì ìbò èsì ìdánwò ẹ̀wọ̀n bínú èsì ìdánwò èyí tí àwọn jáàmù tí wọ́n ṣe fáwọn akẹ́kọ̀ọ́ tí ó fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga òun la tún ní ká fi tó wa létí ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ náà ni ogún láwọn kan dé láti orílẹ̀-èdè Sudan àwọn tí wọ́n bí báyìí tí wọ́n lọ Sudan tí wọ́n lọ bí kankan wọ́n ṣèdánwò náà fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ gíga gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ pé gbogbogbà náà náà máa ń sọ tó bá gbé gbà orókè jù nínú èsì ìdánwò náà nínú èsì ìdánwò jamb eléyìí tí ó jáde ẹsùn òkèké ó mà fàkọyọ ẹsùn òkèké yìí kí ni nọ́mbà kí ni tó gbà nínú four hundred ṣé irínwó ni ọ̀dà náà ìyá ẹ̀jẹ̀ ń dúró níbi tí mo wà yìí ẹ nínú four hundred ọmọ yìí gba three hundred and thirty seven mẹ́ta ló kù tó yẹ kó fi ká gbogbo ẹ̀ ńlẹ̀ tán three hundred and thirty seven àbí àyúrọ̀ ẹ three hundred and thirty seven òun ló gbà nínú ìdánwò jamb tí wọ́n ṣe yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde láti ẹni tó jẹ́ agbaninímọ̀ràn olùgbaninímọ̀ràn ilé ẹ̀kọ́ tí ọmọkùnrin ń lọ ìyẹn tó jẹ́ pé ìkan lára àwọn ilé ẹ̀kọ́ tí àwọn ẹ̀sìn ìjọ tó dá sílẹ̀ Anglican Communion ó ló sọ pé látìgbà táwọn ti dá iléèwé sílẹ̀ àwọn òfìdí rẹmi rí wọn láwọn òfìdí rẹmi rí ìyẹn Dr. Chiwike Ubah olófintó àwọn ní tó jẹ́ onídámọ̀ràn nípa ti ọ̀rọ̀ ìròyìn fún ilé ẹ̀kọ́ náà olófin tó wa létí pé ilé ẹ̀kọ́ àwọn àwọn òfìdí rẹmi rí lóòrèkóòrè nígbà táwọn ti ń ṣe èsì táwọn ti ń ṣe ìdánwò wípé ọlọ́run ọba ó ń gbà fún àwọn láti ìgbà tí wọ́n ti dá ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ gẹ́gẹ́ bí tó sọ wọ́n ní pé àwọn bíi mélòó péréte kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kẹ́gbẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn ìgbà táwọn wà ṣùgbọ́n ìgbà táwọn wà báyìí o àwọn ti tún pọ̀ sí i ju tẹ́lẹ̀ yẹn akẹ́kọ̀ọ́ wọn ti pọ̀ sí ju tẹ́lẹ̀ lọ àṣù òkèké yìí ó ó ó ó fi ẹ̀yìn ẹni tó gbà jù tẹ́lẹ̀ ọ̀nà tó ń pè ní breaking record ó breaking record ẹni tó gbà jù tẹ́lẹ̀ ní ètò ṣe sẹ́yìn òun gba mélòó nìyẹn náà gba Chidera Obi ó gba two three hundred and twenty nine Ni Chidera Obi gbà ní bíi ọdún mélòó kan sẹ́yìn ọdún bíi márùn kan sẹ́yìn òní Chidera Obi gbà nígbà yẹn ṣùgbọ́n sìn o Obi Okeke náà ó ti ṣàmọ́lẹ̀ ó gba three hundred and thirty seven ẹni tí wọ́n fẹ́ wò nípa nǹkan táwọn ọmọ yìí ń gbà ọmọ five years ago tí ó gbà tó fakọyọ ẹ̀ ǹjẹ́ ó yẹ tí strike asu ò bá tí ò bá ṣe wọlé ìwé tí kì í ṣe pé bóyá ẹ̀kọ́ tó lọ kọ́ ní ọlọ́dún gbọ́rọ̀ níbi ọdún méje àbí bíi ọdún mẹ́fà àbí márùn-ún ló lọ kọ́ tó yẹ pé bíi ọdún mẹ́rin ni ó yẹ kó máa ṣe àgùnbánirọ̀ báyìí ìyẹn tó bá yẹ pé ọ̀rọ̀ àǹtíléèwé lẹ́nu àǹtíléèwé lọ́la kò dá dúró tí ìbá ṣe pé ilẹ̀ yunifásitì ìjọba òun ni ó lọ tí kì í bá ń ṣe ìyẹn ló lọ ǹjẹ́ ọmọ yẹn ti parí báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe sí nínú ìgbẹ́kọ̀ ẹ̀ mo fẹ́ wò pé bóyá kò yẹ ká máa dá dúró lórí wọ́n ṣe ọmọ tó gbà jù nígbà tí wọ́n ṣe ìdánwò lọ sílé ẹ̀kọ́ yunifásitì mo fẹ́ ká máa dá dúró sí ọmọ tó gbà jù ká tún tẹ̀síwájú láti mọ ó dà báwo ló ṣe ṣe sí nígbà tó wà ní ilé ẹ̀kọ́ ìyẹn la fi mọ̀ pé bóyá tòótọ́ tòótọ́ akọ táwọn ọmọ yìí ń fàyọ̀ akọ tí òyìnrántí òun ni nítorí gẹ́gẹ́ bí nǹkan tí aṣá ń gbọ́ lọ́lọ́tún sí látọ̀tún àtòsí báyìí bọ́ọ̀ ṣe ń yanrantí nínú èsì wọn ní ti àti lọ sí yunifásitì ibẹ̀ náà ló parí sí àwa mọ̀ bóyá ẹ̀kọ́ tán fẹ́ lọ kọ́ gan bóyá wọ́n rí kọ́ ń bẹ̀ àbí wọ́n rí kọ́ gẹ́gẹ́ bí nǹkan tí àkọsílẹ̀ fún ti ọ̀ṣọ́ ìkẹ́kẹ́ yìí ń sìn gbogbo nǹkan tó gbà ó ní jẹ́ kí n wò ná ninety nine marks ní mathematics ló gbà nílé tó ń ṣẹ̀ṣẹ̀ kọjá yìí ninety nine òun ló gbà wọ́n tó ló nípele nípele ṣùgbọ́n mi fẹ́ máa ààyè onísìfún bá ní kí n máa sọ bí ó ṣe gbà sí ṣùgbọ́n mathematics náà ló ṣe yẹn gangan òní tó yanrantí bẹ̀ gan yẹn òní mo ní pé kí n kí n dá kàti ẹ̀ gbọ́ ẹni tó bá ṣe mathematics tó gba òtún tó báyìí bẹ̀ ó yẹ ká rò pé ká máa fojú wò pé bóyá ìkíní bóyá science student ni oyè ti fìdí ẹ̀ múlẹ̀ ìkejì bóyá nǹkan bíi bóyá computer àbí ẹni tó bá fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣe jẹ́ ká lọ kàwé ìròyìn nípa ọmọkùnrin ṣùgbọ́n tí ó bá jẹ́ pé bóyá ìmọ̀ ẹ̀rọ ló fẹ́ lọ ṣe ǹjẹ́ ààyè ìjọba fi ààyè tó tọ́ sílẹ̀ fún ọmọ kékeré ọmọkùnrin ọmọ ọdún márùndínlógún ní fifteen years ọlọmọkùnrin ǹjẹ́ agbègbè tá a wà yìí ó fi ààyè sílẹ̀ fún ọmọ yìí láti nà pánà yẹn láti jẹ́ nìkan tó wáyé pé ó máa dá nǹkan kan bú jáde ǹjẹ́ ilé ẹ̀kọ́ wa ó wà ní ìfojúfò bẹ̀ láti jẹ́ kí ọmọ yìí kó lè gbé nǹkan kan ṣe kan kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó máa di nǹkan tí àgbáńláyé náà máa wùnà gàwó pé à orílẹ̀‐èdè nàìjíríà ilé ti jáde kì í ṣe pé bóyá ó lọ sókè òkun ó lọ kọ́ lẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó bá ti lọ sókè òkun pẹ́ ọ̀hún ló ti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ yanrantí ó yẹ kẹ́ mọ̀ pé kò ní fẹ́ padà sórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká mú àwọn ìjọba wa kí wọ́n máa danú lórí àwọn nǹkan ìkárí pé àwọn ọmọ wa tí wọ́n ń gba ẹ̀kọ́ yìí náà wọ́n ń ṣe débọn yẹn ń gbà tán yanrantí láti lọ sílé ẹ̀kọ́ gíga nígbà tán wà nílé ẹ̀kọ́ gíga ìwádìí ìtẹ̀lé àyẹ̀wò ìmójútó ni àtúnṣe yàtọ̀ sí pé bóyá àwọn òbí ẹ̀ wọ́n ń tẹ̀lé ó dá àwọn kan ní kí n sọ tó fẹ́ lọ ṣe hmm. wọ́n ní pé Lonatan Azoke ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa electrical electronics electronics engineering ní yunifásitì ti nàìjíríà ìyẹn ti Zuka University of Nigeria ó ní bẹ́ẹ̀ ni ó ti fẹ́ lọ gbà kọ́ gẹ́gẹ́ bí tí mo ti sọ jẹ́ ká gbìyànjú láti tún máa tẹ̀síwájú ká máa ní ká máa tẹ̀ ká máa tọpinpin àwọn bí àwọn ọmọ ṣe ń ṣe sí nílé ẹ̀kọ́ wọn. ó dà èyí tá a fẹ́ sọ ní ṣókí ń bẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí Mama Charlie ìyẹn ọba obìnrin ti orílẹ̀-èdè Britain tó ti papòdà kó tó papòdà ó ti fi ọmọ ẹ̀ kalẹ̀ pé òun ló máa wà ní ààyè òun tó sì fi arábìnrin rẹ̀ náà ṣe pé òun náà ló máa wà ní ojúfò àwọn nǹkan ní ìyẹn ní ọdún 2022 ọdún 2022 náà ti kéde pé tó bá di 2023 inú oṣù kẹ inú oṣù karùn-ún wọ́n máa ṣe ayẹyẹ pé àyẹ̀pẹ̀tà kọ́fìyàn joyè a máa wúyè a máa wúyè ní tààràtààrà ó máa wáyé ní òpin ọ̀sẹ̀ yìí bàbá wa Muhammadu Buhari ó wà lára àwọn ààrẹ orílẹ̀-èdè tí ó jẹ́ pé ọmọ ni tó gba òmìnira láti ìjọba yìí ọ̀nà máa wà ní ojúkò níbi ayẹyẹ yìí nínú ayẹyẹ náà tó fẹ́ lọ ṣe gbogbo àwọn ààrẹ tó wà ńbẹ̀ wọn àtọ̀yà tó yá láti commonwealth àbí gbogbo wọn pátápátá ni wọ́n máa tún ṣe ìpàdé ìjíròrò ó ti máa dùn mọ́ mi kó jẹ́ pé irú yẹn kí àǹfààní wà láti béèrè pé dákun gbogbo ìtẹ́ ń ṣe yìí orí ọ̀fẹ́ wo lè àwa ọmọ adúláwọ̀ ní ìgbà wo la fẹ́ dẹ́kun àti mọ yáwó pàápàá jùlọ orílẹ̀-èdè nàìjíríà àti yáwó kọjá kẹ́ni ìjọba wa àwakọ̀là yáwó ìjọba wa ti fi wá yáwó kọjá kẹ́ni kọjá ó tó bẹ́ẹ̀ ó tó gẹ́ àbájá ìbéèrè ìgbésọ pé nǹkan ọkàn kan ní gbogbo àná là ń yáwó ìbéyìí ṣé bí gbogbo wa ṣe ń yáwó ní orílẹ̀-èdè nàìjíríà ṣe ń yáwó ìyẹn gangan ló jẹ́ ọ̀kúnkúndùn kan tí àwọn èèyàn tó ń fẹ́ tiẹ̀ mọ̀ bọ́yẹn fẹ́ ṣe ká má dé ẹ̀nà pẹnu ká má bò pò lọ lé olóró àní ká fi tó létí pé Ààrẹ Muhammadu ó darapọ̀ máwọn àwọn ààrẹ orílẹ̀-èdè káàkiri ó darapọ̀ níbi ayẹyẹ àti fún ayẹyẹ náà yàtọ̀ síyẹn wọ́n tún ṣèpàdé bí wọ́n ṣe máa tẹ̀síwájú ní ìpínlẹ̀ wọn àbí orílẹ̀-èdè wọn lọ́lọ́kan òjọ̀ kan adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o a sì ń retí bàbá padà nínú oṣù eh, ọjọ́ mélòó náà ni òpin ọ̀sẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀ tó máa ti ṣe náà máa padà bóyá ó sì jẹ́ kejì kí wọ́n tó padà bóyá ó sì tóbi ọjọ́ mẹ́ta wọ́n lè fẹ́ ṣe àyẹ̀wò ara wọn pé ṣó yìí ṣe yéké yéké eh, kókó báyìí ara ọ̀tá máa ń le bàbá ẹ̀ẹ́dẹ̀ lè bá aláyọ̀ àtàlàáfíà ẹ̀yin ara ilé ẹ̀kọ́ kalẹ̀ lọ́dẹ̀ yìí lẹ́ka fi tó ẹ létí pé bàbá wa wọn sílé fúnjọ́ mẹ́ta báyìí fúnjọ́ kan àbíjọ́ méjì tó bá dé wọ́n tún wá tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ akọ èyí tí wọ́n ń ṣe lọ tó ń jábọ̀ faraàlú pé àwọn gbìyànjú gbogbo ìlérí táwọn ṣe nígbà kí àwọn tó wọlé sí ipò ààrẹ sí ipò ààrẹ ní ọdún twenty fifteen gbogbo ẹ̀ pátápátá wọn làwọn ti mú ṣe àfẹn tó bá ní tòun ò tó àfọwọ́bíà ló máa ní kò ṣe dáadáa ẹ jẹ́ ká rí tá a bá padà dé ká ó sì ń tẹ̀síwájú ẹ̀yin aráalé ẹ kalẹ̀ lọ́dẹ. káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ẹ̀yin ń béèrè lọ́wọ́ mi pé ṣé bàbá nìkan ló dá lọ ni bàbá nìkan ò lè dá lọ ti yé ẹ̀yin náà yẹ kẹ́ ẹ̀ pé bàbá nìkan ṣe máa dá lọ sí odindi òkè òkun láì má wọn ẹ jẹ́ kí èèyàn bíi méjì kan bó lè dárúkọ tó yẹ pé dandan dandan gbọ́dọ̀ wà ńbẹ̀ màmá wa ọ̀nàrẹ́bù Àbíkẹ́ Dábíréré wà ó darapọ̀ mọ́ wọn bàbá Láì Muhammed náà darapọ̀ mọ́ wọn wọ́n jìjọ kọ́ wọ́rin lọ ni mùgúnlò náà lọ ó ti tán ìyẹn náà tó tọ́wọ́tọ́wọ́ náà tó fẹ́ tẹ̀lé wọn ẹ lọ wò nínú ìwé ìròyìn ẹ mú bínú torí àkókò wa náà ni wọ́n ní ohun tó fà á tí NAFDAC fi fòfin de ọ̀kan nínú àwọn oúnjẹ ìgbàlódé ó tún jẹ́ mẹ́ta kan tí ọ̀rọ̀ yìí ti ń jà ràn-ìràn nílẹ̀ àwa ní kò ní dáa ká tẹ̀ má fẹnu bà ní ṣókí nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ń wò pé ah, ó ṣe wá jẹ oúnjẹ ìta bá wò índómì yìí ó ti tọ́dún mélòó tó ti wà lórílẹ̀‐èdè nàìjíríà tán ti ń jẹ míì sọ pé macaroni àti spaghetti o pé índómì gbogbo kó tó di pa àwọn mìíràn tó bẹ̀rẹ̀ sí wọlé torí orúkọ tá a bá ṣe tán máa ń pe oúnjẹ kan lórúkọ kan noodles náà ń pè <laughs> náà bìkan nàìjíríà bá a máa fún lórúkọ tiwa tó sì máa rìnlẹ̀ jìnjìn hmm. wọ́n ní pé ẹni tó jẹ́ adarí ẹ̀ka tó rí sí oúnjẹ oògùn bí ó ṣe ń lọ tí wọ́n ètò dáa tó dójúlówó ẹ̀ ìyẹn National Agencies for Food Drugs Administration and Control ìyẹn ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ wọ́n ṣe wọ́n sọ nípa ìdí táwọn fi ní kí àwọn èèyàn kí wọ́n dẹ́kun àti máa jẹ eh, oúnjẹ ìgbàlódé ti indomie yìí pàápàá jùlọ èyí tó ń pè ní super chicken eh, tí ó jẹ́ pé ó ní òórùn tí tán pè ní super chicken lórílẹ̀‐èdè nàìjíríà ibi tí mo ń bọ̀rọ̀ lọ gan ibi pupa méjì ni mo ló ń jàrùn ìrìn tó jọ́ mélòó kan tí ó ti ń jàrùn ìrìn nígbà tí ọ̀rọ̀ yìí jáde àwọn tí wọ́n mú ọ̀rọ̀ yìí jáde gangan kìí ṣe orílẹ̀ nàìjíríà ni wọ́n ti fi òfin de indomie lẹ́yìn ẹ̀yà ibi táwọn náà ti wá náà ni wọ́n ti prohibit wọn pé àwọn ò fẹ́ rí lórí àtẹ́mọ́ nítorí kíni àrùn kan tí wọ́n pè lárùn kánsà wọ́n ní ara àrìjọ àti wọ́n fi ṣe ó ń kí ó pọ̀ ní àwùjọ ìlú tó ti wá kọ́kọ́ ibi tó ti gbé ọ̀rọ̀ jáde Malaysia lọ́hùn nígbà tí wọ́n á gbé jáde Malaysia ẹ dápẹ́ mọ́bìnrin ẹ̀yà ara lé o sọ pé oúnjẹ ti wà lórílẹ̀‐èdè nàìjíríà mo rí mélòó sìn kò kò dín ní ọdún márùndínlógún ó jù bẹ́ẹ̀ lọ́mú kan kàn pé bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ká fún imú kan ó ní ìdí mo fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó sọ yìí gan èyí tó ló ń fa ọ́n ní nǹkan lára nǹkan tó fi ṣe òun dákún bí àrùn jẹjẹrẹ ṣe ń pọ̀ sí ẹ jẹ́ ká wò bóyá ọmọ ọdún mélòó kan ló ti ń jẹ bóyá torí ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn mo máa ń sọ kinní kan mo ní àwọn ọmọ ọ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nínú ìdílé tí wọ́n wà pẹ̀lú oúnjẹ tó ń jẹ ń sìn ní oúnjẹ tó máa fún àwọn ọmọ táwọn gan bá ń bí tó bá ń jẹ kì í ṣe ọ̀rọ̀ ti ẹnu oúnjẹ wa kò sí bóyá fẹ́ le tó oúnjẹ tó dára tó rẹwà ni nígbà tí mo ń ṣe ìjíròrò tí mo bẹ̀yàn kan jíròrò tá à ń dámọ̀ lórí Thursday mo ní ṣé mọ̀ pé ó ti lé ní ọ̀sẹ̀ kan tá a ti jẹ ìrẹsì nínú ilé wa àwọn ìrẹsì tó ń kó wá látòkè òkun ni mò ń sọ ṣùgbọ́n àwọn àti jẹ ọ̀fadà àwọn oúnjẹ tiwa oúnjẹ tìgbà ló jẹ́ pé à ń fojú tẹ́ńbẹ́lú kò tí ẹjọ́ mi lójú rọ́pọ̀ nǹkan wọn àti ẹ̀fẹ́ wo aṣọ wa gan wọn fẹ́ wọ̀ mọ́ tòkè òkun yẹn náà ṣàfẹ́ máa wọ̀ ibẹ̀ kọ́là ń bọ̀rọ̀ lọ lónìí ní ti ọ̀rọ̀ oúnjẹ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé oúnjẹ tí wọ́n fún wọn ọmọ wọn jẹ òun nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá máa rin stíríìtì kan òpópónà kan sí méjì ẹ rí rárá ẹ rí àwọn ibùsọ̀ kónkóló kónkóló kan tán láwọn ń ṣe kínní àwọn ń ṣe oúnjẹ yìí fáwọn èèyàn ní títà ìlú náà ń ta gbogbo tá à ń fowó ọwọ́ ara tá à ń kó sẹ́nu ẹ òun náà tó pé dá àrùn sílẹ̀ ohun tó wá jọ mí lójú tó yà mí lẹ́nu lára nǹkan tí màmá wa sọ nípa kínní òun ní pé màmá ní kí aráàlú kó gbọ́ ọ kí ekulé kó wí fún tòko wípé noodles tẹ́ ń sọ yìí kò sí lára nǹkan tí àwọn buwọ́lù láti iléeṣẹ́ àwọn wọn rẹ́gísítẹ̀ pẹ̀lú NAFDAC wọ́n ní pé it's not registered by NAFDAC for sale in Nigeria fún títà lórílẹ̀‐èdè Nigeria kò sí lára tí wọ́n buwọ́lù oúnjẹ yìí indomie pàápàá jùlọ ti chicken flavour ó ti wà nígboro ó ti tó ọdún mélòó ó ti tó oṣù mélòó ó ti tó sẹ̀ mélòó tí àwọn tó ń pera wọn ní eh, drug law kìíní kan control kìíní control nígbà tí olùkọ́ bá ti wà lórí àtẹ fún títà àfìgbà tí ọ̀rọ̀ wá jáde láti òkè òkun pé àwọn ti gbé gílé kìíní ọ̀nà àṣẹwà gbégbèsè àwọn aláwọn bọ́ sọ́jà àwọn á ṣe àyẹ̀wò tó tọ́ láàárọ̀ ìtàn títà sọ́jà àwọn á tún lọ sílé iṣẹ́ wọn láti tún lọ kó bí wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń tò bí wọ́n ṣe ń tà bí wọ́n ṣe ń jẹ ẹ bá wá sùn yàrá ẹlòmíì náà kàtí lọ́ọ́ máa jẹ ẹ̀yin èèyàn oúnjẹ òròjú tí gbogbo yìí ti wá mú lọ́kùnkúndùn tẹ èèyàn láàyò òun náà sọ pé ó ń dá wàhálà alẹ́ yìí abájọ wọn lọmọ wọn lọmọ ọdún kan ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́wàá ó ní káńsà ó ní ó wà depressed mi tẹ̀gbọ́n tó ń jẹ́ depressed rí àgbà tó yàgbọ́n bẹ́ẹ̀ ni àgbà kí náà tún pè kan náà cholesterol oríṣiríṣi àrùn náà kàn ń dá nípa nǹkan tá à ń jẹ yìí náà ni. ẹ lọ sáwọn agbègbè rẹpẹ bá jẹ ọkà báyìí ọkà àti gbẹ̀gìrì àbùlà àti ewédú àbẹ́fọ́ rírò tàbí kẹ lọ sáwọn agbègbè kó jẹ́ pé iyán ni iyán ló ń jẹ ọkà lóògùn àbí yàtọ̀ sí ó jẹ́ kì í ṣe oúnjẹ yìí nìkan ọ̀rọ̀ kan bọ́rọ̀ oúnjẹ yín nìkan ni ṣé ní baálé elémi gan tó bá máa jẹun àkọ́kọ́ gbàrà ní ìjọ kan báyìí ẹni kí ló máa jẹ ẹlẹ́rìn dòdò àti búrẹ́dì òun ló máa jẹ ṣé oúnjẹ nìyẹn tíyàwó olè bá dáná fún yín ẹ̀yin náà lè gbọ́ ẹ lè gbé abọ́ kaná kẹtì ẹ̀rọ àmàlà kékeré àbí kẹtì jẹ nǹkan tó gidi sínú yín irọ́ o àfi kẹ́ bọ́ síta kẹ́ máa jẹun tí ò tọ́ tó bá yá wá ní ìgbàdí ń dùn àwọn ẹ̀yìn ro wọ́n àyà ń dùn wọ́n apá ń ro wọ́n ó dára náà NAFDAC ti sọ́n sí pé àwọn kọ́nà rẹ́gísítẹ̀ pé wọ́n ṣàkówó lè Nàìjíríà wọ́n sì ń ta ṣe nígbà tí ìwádìí wọn bá jáde ẹ jẹ́ kí a wá mú àwọn NAFDAC gan kán náà wá wù tẹnu wọn mélòó ni nǹkan tí wọ́n ń ṣe ọjà mélòó ló wà lórí àtẹ nígboro táwọn èèyàn ń lò wọn tán láwọn mójútó ẹ gbàgbé wọn láwọn ni national agency fún food oúnjẹ drugs oògùn tí àwọn mójútó tá à ń ṣe àkóso bí wọ́n ṣe ń bó bá dára tó fún aráàlú láti lò àbí kò dára tó wọ́n wá tó ẹ wá gbọ́ nǹkan tó tẹnu wọn jáde kí ni sì wà lórí ìta ó ti tọ́dún mélòó ẹ mọ̀ tẹ̀síwájú pẹ̀lú wa lórí ètò Ká Sálàyé ọ̀rọ̀ yẹn mi ì sọ jù bẹ́ẹ̀ lọ torí kọ́ wà lẹ́nu pé bóyá a ṣe ń kanra báyìí a ṣe ń sọ ilé Ká Sálàyé pètò ẹ jẹ́ ká ṣàlàyé fúnra wa kó yẹra wa bóyá ilé ló máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé bàbá ilé wọ́n tẹ̀ tó wọ́n tún ṣe ọlọ́jọ́ kan sìn tábà dà sóyè náà wọ́n tún fọ ẹyin wọ́n tún dẹyin sí ẹ ọlọ́run ṣàánú kọ́lọ́run wò wá sàn ẹ má jẹ́ kí àwa náà ká fọ ara wa jẹun tí ò tọ́ tí ò yẹ gbogbo ẹ̀kọ́ lógun ìdílé wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ àrùn kánsà di àrùn jẹjẹrẹ wọ́n ti tó fi ṣèwàásù pé àtìrandéran ni ń tà ń jẹ sínú wọn wádìí ẹ o àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ń sá lọ gìrìgìrì pé àkíní kan ni tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ máa jẹ́ jẹ́ kí oúnjẹ kó jẹ́ ògùn yín kì í ṣe kí oògùn kó jẹ oúnjẹ kí oúnjẹ kó jẹ oògùn wa lákọ̀ọ́kọ́ kí atọ́wá máa fi oògùn tó fi ṣe àgbéyẹ̀wò ẹ̀ ẹ̀yin ò jù bẹ́ẹ̀ lọ ní abala tìyẹ a ti sọ pé àwọn ìjọba wa pàápàá jùlọ àwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbìyànjú láti rí i pé pàápàá jùlọ àbá tó wà lórí àlééfà tó ń darí wọn balógun ọlọ́pàá yanyan tó ń darí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n gbìyànjú láti rí i pé iṣẹ́ ọlọ́pàá ó rẹwà wọ́n buyì kún wọ́n jẹ́ kí ó wà ní ojúkò gẹ́gẹ́ bí ohun tó ṣẹlẹ̀ lágbàáyé IGP ṣàfilọ́lẹ̀ ìpìlẹ̀ bárákì àwọn ọlọ́pàá tó bárákì àwọn ọlọ́pàá yìí ó kí á wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá ní wọ́n fẹ́ tún àwọn míì ṣe wọ́n fẹ́ tún wọn kọ́ wọ́n fẹ́ tún bárákì yẹn àwọn ilé tó ń gbé wọ́n fẹ́ tún ṣe kó wà ní kíni ìbámu pẹ̀lú àwọn ilé ọlọ́pàá tó wà káàkiri àgbáńlá ayé àtẹ̀dúpẹ́ wọ́n jáde sìn ń tán rí lọ́hùn wọ́n mú wálé wọ́n sì fi ń tó wa létí wípé àwọn náà fẹ́ gbé ìgbésẹ̀ wọn ìgbésẹ̀ tó wọn fẹ́ gbé wọ́n ti wá fi ọ̀rọ̀ ilélẹ̀ ìpìlẹ̀ ilé ìlélẹ̀ ní olú wọn ní police officers quarters olú ilé ìgbé wọn tí ó jẹ́ tó wà ní ìlú àbújá ìyẹn tó wà ní zone six wuse ní àbújá náà wọ́n ti fi lọ́lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ láti ibẹ̀ náà nìyẹn àyà wọn ti bẹ́lẹ̀ báyìí òbẹ́ aré kí wọ́n tẹ̀síwájú àwọn ilé tí wọ́n fẹ́ kọ́ yìí ó máa wà lórí four point five acres of land ọmọ tó ló máa wà ń bẹ̀ ní nǹkan gbàlódé lóríṣiríṣi òun ló máa wà ń bẹ̀ wọ́n fẹ́ béèrè ìbéèrè kan ẹjọ́ nítorí ọlọ́run irú àwọn wo ni ọmọ máa gbé bẹ̀ ṣé kìí ṣe pé àwọn lọ́gàálọ́gà ló máa wà ń bẹ̀ ẹni tó bá ti wá wà ń bẹ̀ ṣé tó bá pé ìyàwó ló wà nípò ọ̀gá tí ọkọ bá tíyàwó bá ní àǹfààní láti gba ilé yẹn ọkọ náà ń gbé pẹ̀lú ẹ̀ níbẹ̀ ikú òdọjọ́ àrùn òdòṣù tí ìyàwó bá papòdà ṣé wọ́n ní dẹrù ìyàwó wọ́n ní dẹrù ọkọ síta àbí tí ìyàwó ló ṣàgbàṣẹ ìyàwó nìkan ni kó máa gbé bẹ̀ ọkọ ló gbàṣẹ ọkọ nìkan ni kó máa gbé bẹ̀ ibi tí mò ń bọ̀rọ̀ ló ti yé yín torí à ń gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn mi máa pè wá pé ẹ ká bá wọn gbé sórí afẹ́fẹ́ ṣùgbọ́n nígbà tó yẹ pé àti ní ẹni tó lè sọ̀rọ̀ lórí ẹ̀ ní a lè dédé bọ́ sórí afẹ́fẹ́ ká máa sọ̀rọ̀ nípẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn yẹ pé bóyá ìyàwó ọlọ́pàá ni wọ́n tọkọ wọn ti papòdà tó sì jẹ́ olólùfẹ́ lórí ètò Ká tó yẹ pé lẹ́nu iṣẹ́ ni o lọ́kọ ti papòdà kì í ṣe pé rìtáyà ẹsẹ̀kẹsẹ̀ báyìí náà ni wọ́n ti wọ́n ti kẹ́rù ìyàwó dà síta tó ká gbéyẹ̀wò a lè gbéyẹ̀wò nígbà tó pé a lẹ́ni tí àwọn tá a gbìyànjú láti kọ́ wọn bá a sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ jáde wá àwọn náà sì lẹ́tọ̀ọ́ láti bọ́ sórí afẹ́fẹ́ láti kàn bẹ̀rẹ̀ sí ń sọ ohun tí ò tọ́ ẹ yẹn ni mo béèrè pé ẹ̀dùn àwọn tẹ́ ẹ fẹ́ fún nílé irú àwọn èèyàn wo ni ọdún mélòó ni wọ́n máa fi lò ìgbà mélòó ni wọ́n máa fi wà ń bẹ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí wọn kí ló máa ṣẹlẹ̀ sẹ́bí wọn ẹ jẹ́ ká bèrè kán ṣàlàyé yẹn náà fún àwọn aráalé o inspector general police ọ̀gá àgbà yanyan àdúpẹ́ fáwọn iṣẹ́ takuntakun èyí tí ẹ̀ ń gbé ó dá lójú pé ńgbà tí IGP Usman Akali Baba tó bá fi máa rìtáyà pátápátá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti gbé ṣe à ń gbà ládùúrà pé kẹ́lómi tuntun máa bọ́ síbẹ̀ kó tẹ̀síwájú àwọn tó ń àwọn táwọn aráàlú ń béèrè náà kọ́ ló ń jẹ́ kí wọ́n ní àǹfààní láti fún wa lésì lórí ẹ̀ tó yẹ jẹ́ ká wá sọ ti ọ̀rọ̀ èwo wọn ìkan lára ọmọ ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó nígbà kan rí amcon pé ọmọ ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó lẹ́jọ́ látàrí kíni owó àyà àsan mà ní o lórí àyà àsan owó ó yáwó nílé ìfowópamọ́ kan ó fi ra lé ilé tó wá rà ọ̀hún àdéhùn ṣàpọ́n wọn sọ pé àdéhùn ẹni tó ṣàdéhùn tí òun ṣe ọ̀tá ọlọ́run ni àwọn tó ń pẹ́ Eh, wọ́n tó sì tún ya ohun tó fẹ́ ṣe àdéhùn lé lórí ṣe agbára ẹ̀ka nígbà tó fẹ́ ṣe eh, ó dà pé owó yìí twenty three million àbí thirty five million lówó náà nígbà tí wọ́n kọ́ fi ya owó yìí láti fi ra ilégbèé kan ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ni o ní ìpínlẹ̀ èkó wọ́n yáwó yìí ní two thousand and seven around two thousand and seven lágbàgbọ́ bí àkókò yẹn náà yáwó náà wọ́n sì fi ra ilé kan tí eh, bíi four bedroom semi detached duplex ní aláùsá ìkẹjà eh, bóyá wọn wá láǹfààní àti padà sílé ìgbìmọ̀ asòfin mọ́ ni ó fi di pé owó àti gọ́bọ̀ yìí báyìí ó ti di ó di ó ti lé ní fifty eight million naira tán gbọ́dọ̀ san báyìí àwọn á ní gbogbo gbìyànjú tí wọ́n ń gbé báǹkì yìí sọ pé gbìyànjú táwọn ń gbà láti rí pé kí bàbá yìí tiẹ̀ wá káwọn sọ̀rọ̀ lórí ẹ̀ kò kò kò kò kò kò sọnù re bí kí wọ́n máa yí wọn sọ́tún yí wọn sósì wọn sọ tọ̀rọ̀ fún wọn àbí bóyá bàbá sì ti ń gbélé àbí ìsòtálẹ̀ ní àti ẹ̀lẹ́ sọ àfẹ́ dárúkọ agbègbè náà ṣùgbọ́n nígbà tí wọ́n yá ń kọ gbogbo ẹ̀ sínú ìwé ìròyìn tábà ní ká gbìyànjú lórí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tábà ní ká ṣàlàyé lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí tábà bí bàbá náà wọn náà máa rí wí àwọn tó sì yáwó lọ́wọ́ wọn náà ṣàpè ilé ìfowópamọ́ ni àwọn tí wọ́n ń tọ́jú owó síbẹ̀ náà a máa retí ẹ pé ah, táwọn náà bá débẹ̀ gbà lóòrèkóòrè kan rówó àwọn gbà ṣùgbọ́n tí wọ́n bá ń gbowó gbowó gbowó lọ́wọ́ wọn tá a dá padà ṣé iléeṣẹ́ wọn ní ti iléeṣẹ́ pa àwọn òṣìṣẹ́ ibẹ̀ ṣọ́ọ̀ni padà sí ilé láyé pé wọn ò níṣẹ́ ìyẹn láwọn sọ pé ń tó yẹ apá mi ò ká má fi gọ̀ǹgọ̀ fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa ẹja sọ ká sọ lọ́kùnkúndùn ẹ̀yin aráàlú gan ìjẹun ó gbádùn ó ṣeéṣe kó yẹ pé bàbá o ti láfojúsùn àwọn owó kan tó yẹ pé tó bá ti ń gbà ó ṣàn gbowó oṣù nígbà tó wà ní ìgbìmọ̀ asòfin bóyá ló fẹ́ máa fi sanwó ṣùgbọ́n ọ̀nàrẹ́bù wa ìyàwó yín bímọ ọ̀nàrẹ́bù wa ọmọ yín bímọ ọ̀nàrẹ́bù wa àbúrò yín ṣe kinní kan gbogbo yẹn náà ló jẹ́ kí owó jọ lọ́wọ́ ọ̀nàrẹ́bù kó tó wá fojú sùn pé tó ń bá lọ lẹ́ẹ̀kejì bá bẹ́ẹ̀ kẹta ohun tó máa fojú yòó máa kájú ńlẹ̀ ni kádàrọ̀ bá ṣe lóore tí ẹgbẹ́ òfin ní ààyè láti mi ò sọ pé mi sọ bẹ́ẹ̀ ló ṣe rí o bóyá ẹgbẹ́ ẹjẹ́ kan sọ pé bóyá ẹgbẹ́ ò fún láàyè láti tún díje lọ lẹ́ẹ̀kan sí i àbí wọ́n fún láàyè kó yẹ pé ẹgbẹ́ òṣèlú mi fìdí ẹ̀ janlẹ̀ àbí ńgbà tán lọ fún primaries ẹlòmíì nínú ẹgbẹ́ ló fìdí ẹ̀ janlẹ̀ tó di pé kò láǹfààní àti padà eléyìí ló fà á tó yẹ pé ìyẹn ni bàbá òfin rí owó san nígbà téèyàn bá twenty three over twenty three million ó ṣà ń lọ díẹ̀díẹ̀ thirty five ẹ wù ọ̀rọ̀ ẹ ṣáà tó síbẹ̀ ṣùgbọ́n lè fowó pamọ́ bá máa yẹ lówó tẹ̀rín tọ́ yàyà ni tẹ̀rín tọ́ yàyà ni ṣùgbọ́n gbàdá máa gbà padà báyìí kanjú ko ni àtọlọ́pàá ni wọ́n ti lọ fẹjọ́ ẹ̀sùn ní amcon báyìí àwọn amcon náà máa di kíni ọ̀nà máa rí pé ọ̀n rí dájú pé bàbá yìí bóyá kan gbowó yẹn tipátipá ni àbí kan fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ kí wọ́n sì gba ilé tí òfòwé rà padà lọ́wọ́ ẹ̀ ah ọlọ́run má jò jẹ́ pé bàbá ò tí ì nílé mi tó máa gbé bóyá bẹ́ẹ̀ náà ló fojú sùn pé bó ń ṣe ń rìtáyà bẹ́ẹ̀ náà ló wọlé ló ń gbé nígbà tó bá lè jáde ń sọ ló fẹ́ kẹ́rù lọ. ẹ <laughs> eh, ọlọ́run bò ní jẹ́ kí ẹrù wa kó di náà tó nà tó lójú pópó ṣé rí ilé ó ṣe pàtàkì ó ṣe kókó nǹkan mẹ́ta ló ṣe pàtàkì ilé ayé ẹ̀dá tó bá ti ríbi forí palẹ̀ tó forí pamọ́ sí nǹkan gidi ni tó ń raṣọ bo ara ẹ̀ nǹkan gidi ni tó sì ń rún jẹjẹ àwa ní jẹjẹ kú a sì ní wọ̀wọ̀kuwọ̀ a sì ní gbébi tí ò tọ́ ọlọ́ọ̀bẹ lẹ́dọ̀mọ́rẹ́ kò ní jẹ́ kí kankan ní mẹ́tẹ̀ẹ̀ta kó wọ́n nínú ayé ẹnikẹ́ni ẹ jẹ́ ká lè agbára tàbá padà dé ká ṣàlàyé sí ń tẹ̀síwájú ẹ kàlẹ́ lọ́dẹ̀ẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ẹ̀yin aráalé àti sọ díẹ̀ lọ́rọ̀ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ní báyìí a fẹ́ sọ nípa ìwòna àwọn òṣìṣẹ́ ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìdájọ́ ní ìpínlẹ̀ Cross River hmm. ó mọ̀ mú kíṣẹ́ wọlé ẹ̀ẹ́kọ́ tí afẹ́nìkan sọ̀rọ̀ nípa ilé òjò pé nírú àkókò báyìí èmi rò yìí pé èmi ò èrò tèmi ni o wípé wọn bá tiẹ̀ ní sùúrù kí ìgbẹ́jọ́ nípa ọ̀rọ̀ ìbò apẹ̀rẹ̀ alẹ́jọ́ àtàwọn ẹjọ́ kọ̀ọ̀kan tó yẹ pé ó ń gbóná yìrìyìrì kan tiẹ̀ yanjú ẹ̀ náà torí ngbà tí wọ́n bẹ́ àkókò tí wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ó máa jẹ́ kí ó máa bomi tútù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ẹ̀ tẹ́bátẹ́ wá fẹ́ wò ní ìdá mìíràn àwọn ẹgbẹ́ olóṣèlú lẹ́yìn tí a dìbò tán ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ òun ló wà nílé ẹjọ́ náà gbé lọ sílé ẹjọ́ ní pé èsì ìdìbò kò táwọn lọ́rùn nìkan ó ṣe gbà wọ́n ń bára wọn fà lọ́wọ́ ṣùgbọ́n wọ́n sì ń retí kó tó di pé máa ṣe ìbúra fáwọn tí wọ́n bóyá di ipò wọn mú ipò tó yẹ kán wà tẹ́pọ̀n dín mú ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń retí pé kí ìdájọ́ yẹn kó tẹ kọ́ tẹ̀ máa gbọ́ lọ kó tó di pé ṣèbúra ní àwọn abala míì wọ́n gbà tí ìyanṣẹ́lódì yìí ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti káwọ́ sókè báyìí a jẹ́ pé lẹ́yìn bóyá lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìbúra tán ṣùgbọ́n àwọn ògbà ládùúrà kò pẹ́ kó tó di pé wọ́n máa yanjú ẹ̀ kí ni nǹkan tí wọ́n ń béèrè fún tán fi yan fi yanṣẹ́ lódì òun náà ni tán ti ń sọ tipẹ́tipẹ́ kì í ṣe ní kì í ṣàná tán ti ń sọ wọn náà fẹ́ dá wọn fẹ́ dá dúró wọn fẹ́ máa mójútó ara wọn kàn jẹ́ pé fúnra owó tán bá owó tán bá fún àwọn fúnra wọn náà máa yanjú ẹ̀ àwọn náà mọ bí tí bàtà títà wọn lẹ́sẹ̀ àwọn náà bí tí àwọn máa náwó ìsí owó àwọn fún ẹ̀tọ́ àwọn fún àwọn láti inú àpò àwọn wọn lẹni tó bá ṣẹ̀gúsí náà ló kú yẹ kó jọbẹ ẹ̀gúsí tó bá sè ó dáa náà ẹ àwa ń gbàládùúrà pé kò ní pẹ́ kò ní jìnnà kí wọ́n tó yanjú ọ̀rọ̀ yìí tó bá ṣe yanjú ẹ̀ náà kí iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu torí yàtọ̀ sí pé ọ̀rọ̀ ti olóṣèlú àbí òṣòṣèlú àwọn ẹjọ́ míì gan wà nílẹ̀ ẹjọ́ tó yẹ pé ẹlòmíì tí ò mọ̀ dé ẹjọ́ tí ò mọ̀ tí ò lẹ́jọ́ jẹ́ tó yẹ pé àrìnfẹsẹ̀ sí lásán òun ló ṣẹlẹ̀ sí tán fi kó tó di pé wọ́n gbé lọ ilé ẹjọ́ nígbà tó wá di pé wọ́n tún ń sún sẹ́jọ́ ń sàn tún ń sún síwájú ń sún sẹ́yìn kò ní nígbà tó di pé àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ wọ́n dáṣẹ́ sílẹ̀ ẹ̀ka tìdájọ́ wọ́n dáṣẹ́ sílẹ̀ ó ṣàṣòro kí jọ́ọ̀jì ó tó gbé fáìlì lọ ṣe photocopy ó yẹ kí jọ́ọ̀jì ó tó gbé fáìlì fúnra rẹ̀ kó jókòó kó tó máa ní ẹjọ́ tó kàn báyìí oníkẹ́ni kan appearances please lẹ́yìn àwọn òṣìṣẹ́ ìná máa ṣe àwọn eléyìí kí àwọn agbẹjọ́rò kan tó wá máa ṣe àtótónu lọ́tún lọ́sì à ń gbàládùúrà lẹ́ẹ̀kan sí pé kọ́lọ́njọ́ kó bá wa jẹ́ kí áwọ̀ ẹ̀ kó yanjú ibi tẹ́ni méjì bá ti jà kórìkò bẹ̀ ẹ̀ kò mọ̀ nílé kò mọ̀ lé kórìkò kankan bí tó ti dúró tó ti jàjà yẹn àfi tó bá ta kété sí wọn ló máa sọ bó ṣe rí o ṣùgbọ́n tó wà lójú kọjá yẹn gangan wọn ò mà nílé sọ bó ṣe rí àwọn tán ní ẹjọ́ nílé ẹjọ́ ní ìpínlẹ̀ Cross River ọ̀nà mọ bí ó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun tòrọ̀ lọ́hùn ọ̀rọ̀ yìí ní tùbí nùbí ètò tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó fẹ́ pẹ̀kẹ́lù ó ní ọ̀rọ̀ ti ọ̀rọ̀ yìí náà ti wà nílé ẹjọ́ tó jẹ́ mẹ́ta kan kí náà sọ ilé ẹjọ́ rán bàbá kan lọ sẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n láéláé ẹ̀wọ̀n fọ̀pálù fọ̀páwọ̀n tó yẹ pé kò ní bọ́nú ẹ̀ kí ni nǹkan tí bàbá yìí ṣe ọmọ ọdún mélòó ni bàbá yìí ló ń di pé ó ń bá ṣe ìṣekúṣe ọmọ ọdún mélòó ó ní ó ní bí ọmọ ọmọ alábàágbépọ̀ ẹ̀ ní kì í ṣe ọmọ ti ẹ̀ ní àwọn jọ ń gbé papọ̀ bíi neighbors náà jọ jẹ́ níbi tí wọ́n gbé ó wá ń di pé ó ń bọ́ ọmọ yìí ṣèṣekúṣe nígbà tí wọ́n sì máa fi ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ ẹjọ́ ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí justice edogbo kì í ṣe òun ni o justice abiola sọládòye justice abiola sọládòye tó máa sọ. So, ọ̀rọ̀ tó sọ ó tún wá sojú abẹ níkò nísànsán ó ní ọ̀gbẹ́ni ìdòwú adégòkè ìyẹn tó ń jẹ́jọ́ ìfi ìlòkulò lo ọmọ alábàágbé ẹ̀ nípa ìṣekúṣe ó ní pé irọ́ yín pọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọ̀rọ̀ yìí ò tiẹ̀ jọra wọn irọ́ yín lè gbé ọ̀sán you are a pathological liar hey onírọ́ yín ó sọ ọ̀sán di òru eléyìí ò ń ṣe iṣẹ́ ìyanu irọ́ yín kò tí ẹni tó fi jọ ẹ dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mẹ́ta kò sí ìtòdọ́gba ebi tó fìdí ẹ̀ múlẹ̀ pé irọ́ lẹ pa irọ́ tẹ wá pa yìí ó ti fi hàn gbangba gbangba pé ẹ jẹ̀bi ẹ̀sùn yìí torí tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn ẹlẹ́rìí lẹ́nu wà á tọrọ ikàn tí wọ́n jẹ́rìí sí i ọ̀rọ̀ wọn ò tà sí àti tán kọ sílẹ̀ o àti tán béèrè lọ́wọ́ wọn lé ẹjọ́ o gbogbo ẹ̀ báyìí wọ́n sojú abẹ́ǹkò ni ọ̀rọ̀ wọn ò tà sí ṣùgbọ́n tí ọ̀gbẹ́ni ìdòwú adégòkè yìí kò jọra wọn èyí tó kọ́lẹ̀ bí ẹ̀ẹ̀mẹ́ta irọ́ pambele nìyẹn pé irọ́ nì kò ní nǹkan míì irọ́ náà ni kò lẹ́dà ọyọ̀ kan náà ni irọ́ ni ìyẹn lédè tí wọ́n sọ pé bàbá wọ́n fi ẹ̀wọ̀n gbére wọ́n wọ́n fún ni pé kó mọ̀ nìṣó níbẹ̀ tó bá bá fi jáde ẹ̀ pé wọ́n jáde lẹ́wọ̀n gbèrè wọ́n ó ṣeé ṣe kó jáde gómìnà kan lè dórí àlè fansin kí ó bójú àánú wò kó ní ẹ̀yọ̀ǹdẹ̀ bó sì já rẹ̀ ni tàbí káwọn tó ń ṣiṣẹ́ ní àwọn wọ́dà tán wà ń bẹ̀ kán máa kán máa sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ kán máa wò pé ọmọkùnrin sì ti yíwà padà o ẹ kò wù á dà pé kò ṣe kinní kan kò ṣe gbá kó ṣàwò ó lè torí bẹ́ẹ̀ kí wọ́n ní káwọn NGO tán wà ń bẹ̀ ká tún gbé ẹjọ́ dìde fún un kí wọ́n kí wọ́n bá rú lọ sọ́tún rú lọ sósì kí wọ́n dá sílẹ̀ ṣùgbọ́n inú mi ti ẹ̀dùn fáwọn kankan tí ó ṣẹlẹ̀ tí ìpínlẹ̀ Èkó ìgbésẹ̀ kan tí wọ́n gbé gbogbo wọn tí wọ́n yẹ pé wọ́n ń ṣe ìfẹ́kùfẹ́ tí wọ́n àwọn ṣé ẹ̀jẹ̀ kìkan ní àwọn tó ń fipá báyàn lò pọ̀ òbá àjọwọ́ ló fi ṣe ìbàjẹ́ tibí náà ló lò ipá náà ló fi ṣe torí kò ṣe lọ́nà ẹ̀tọ́ kì í ṣọ̀nà ẹ̀tọ́ ló fi ṣe ẹnu fẹ́ rò pé bóyá àwọn tí wọ́n fipá ti pa báyàn lò pọ̀ Eh, wọ́n gbé gbèsè àwọn tán bá ti tó jẹ́ pọ́n ti wọ́n bá ilé òun ṣe first offender case wọ́n ti fi wọ́n fi ojú àwọn kan hàn wọ́n tẹ̀ síta ni pé àwọn ènìyí o iṣẹ́ láabi báyìí ló wà lọ́wọ́ wọn táyé ẹ bá lè máa gbé gbèsè yẹn bóyá á tiẹ̀ jẹ́ káwọn kan kan kó ara wọn ní ìjánu eh, ìdájọ́ yẹn ti wáyé báyìí o ní ilé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ Èkó pé kí ọ̀gbẹ́ni Ìdòwú Adégòkè kó lọ sí ẹ̀wọ̀n gbére látàrí èéfi ìlọkulọ̀ lọ ọmọ ọdún méje ọ̀dọ́mọbìnrin ọdún méje tó jẹ́ tó wọ́n jọ ń gbé ní agbègbè kan náà ní kòpẹ́kòpẹ́ àgbà aládùúrà pé kí bàbá ẹ̀kọ́ lẹ́sọ̀nà ní rere àtúwọ́n àgbà aládùúrà pé kọ́lọ́njẹ́ ronú pìwàdà kó mọ̀ tó lọ tẹ̀síwájú ní iṣẹ́ burúkú tó ṣe nígbà tó bá dọ́gbẹ́ ẹ̀wọ̀n kọ́lọ́n dẹ̀ jẹ́ kí àwọn tí wọ́n ń gbọ́ èyí tá à ń sọ yìí bóyá lómi ti ẹ̀ jókòó gan báyìí tó yẹ pé ti ń gbèrò láti ṣerú ẹ̀ tó ṣe ń wo ká ṣàlàyé lọ́wọ́lọ́wọ́ tó wáyé ìbádára kó ronú pìwàdà o ó máa dára kó ronú pìwàdà ọlọ́ọ̀bẹ elédùnmarè kò ní jẹ́ kí a bọ́ àwọn ìka ènìyàn torí kàlàkà wọn sí ìka ènìyàn ni wọ́n tán ní ìka gèdè nínú tó bá fẹ́ fẹ́yàwó tàbí tá a rẹ̀ ò bá gbà kókó lọ fẹ́yàwó tó bá sì fẹ́yàwó ṣe pẹ̀lẹ́ o ṣe jẹ́jẹ́ torí ara gan ó ń fẹ́ sinmi ẹ jẹ́ ká rí agbára àtàwọn padà dé ká ṣàlàyé ó sì ń tẹ̀síwájú fún ìgbádùn èèyàn aráalé àti àǹfààní gbogbo aráàlú ẹ kú kàlẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé wọ́n lẹ́ni mi ò ṣẹ́ni mi èèyàn mi ò ṣe èèyàn hmm. ẹ jẹ́ kí n kọ́kọ́ fìyẹn wọlé sórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí lórí ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì adarí ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn sẹ́nẹ́tọ̀ Eko Ekweremadu tó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ká tó bọ́ sórí afẹ́fẹ́ àti ìmọ̀bi tí ìgbẹ́jọ́ tó fẹnu sọ. So ṣùgbọ́n ohun tó ti ṣẹlẹ̀ a fẹ́ wo ohun tó ti ń bọ̀ tó ti ń àkójọpọ̀ ẹ̀ kó tó di ọjọ́ kó tó di àkókò yìí a fẹ́ wo àkójọpọ̀ ẹ̀ nígbà tí ọ̀rọ̀ kọ́kọ́ jáde ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé kí ló fà kí ló báyìí wá nígbà tí wọ́n ní ọwọ́ sìnkú òfin ba Ike àti ìyàwó ẹ̀ ní òkè òkun nígbà náà lọ ní ọdún tí ó kọjá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ni a rí i pé ó ní ṣe pẹ̀lú wọnálùgbàdì òfin kan tí wọ́n ti gbé kalẹ̀ ní orílẹ̀-èdè United Kingdom tí ó lòdì sí pé ó fẹ́ tán lọ ṣe ó fara pẹ́ tán pè ní Modern Slavery Act of the United Kingdom nígbà tí wọ́n dẹ̀ ní pé ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀sùn yìí jẹ́ ẹ̀sùn tí ó le criminal lábẹ́ ẹ̀sùn criminal kínní kírímínà ọ̀daràn ó wà lábẹ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tó tàpá sí òfin orílẹ̀-èdè United Kingdom nítorí ìgbésẹ̀ tó ń gbé láti dóòlà ẹ̀mí ọmọ wọn nígbà tí ọ̀rọ̀ yìí jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin akọ́tẹ̀lẹ̀ wàìwàìwàì wọ́n lọ sọ́hùn ṣùgbọ́n gbà tá a rí pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń fawọ́rọ̀ wọn fawọ́rọ̀ wọn fawọ́kọ́ wọn dáwọ́kọ́ wọn gbégbèsè mọ́ lórí ẹ̀ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé yìí ńgbà tán máa gbẹ́jọ́ tán bẹ̀rẹ̀ sí ń tàn yẹ́bẹ́yẹ́bẹ́ èyí tí àgbọ́gbẹ̀yìn ní ṣókí òní mo fẹ́ sọ wọ́n ní bàbá wa yìí àti dókítà àti ìyàwó ẹ̀ wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n kí ni ẹ̀sùn náà ẹ̀sùn fífi ẹ̀yà ara ẹni ṣe ìdókòwò nígbà tí àtàrí pé ọmọkùnrin tí wọ́n mú lọ sí UK yìí wọ́n fẹ́ gba kídínì ẹ̀ kídìnrín ẹ̀ fún ọmọ wọn gẹ́gẹ́ bí tí wọ́n sọ wọ́n lọ mọ̀ mọ̀ nípa ẹ̀ kó tó di pọ́n mu tẹkọ̀ létí pàtó ọmọ dọ̀hún bóyá ọmọ náà pé ìlú ló dáa báyìí wọn tún lè padà sí orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n gbà táwọn ojú táwọn aláwọ̀ funfun fi wò ó ní pé wọ́n fẹ́ gba ẹ̀mí èèyàn kan fi dóòlà ẹ̀mí títí wọn wọn àti ẹ̀fẹ́ wò pé lọ́dọ̀ wa ń bí èèyàn mi ni èèyàn mi ni la máa ń ṣe fúnra wa ó gbọ́dọ̀ wà ní abẹ́ òfin àkọsílẹ̀ tí ó mọyán lórí nígbà tí ọ̀rọ̀ ti wá tàn jáde nígbà tó máa gbẹ́jọ́ wọ́n ní Sonia ò lẹ́jọ́ láti jẹ́ èèyàn ọmọ wọn ọmọbìnrin wọn ṣùgbọ́n bàbá ìyá àti dókítà àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun ni wọ́n ní wọ́n jẹ̀bi ẹ̀sùn wọ́n sì fi ẹ̀sùn kàn wọ́n nígbà tó ti wá tí wọ́n wá sọ pé wọ́n sún ìgbẹ́jọ́ wọ́n ti sọ wọ́n ti ṣèwádìí wọ́n ti sọ tó tónu tọ̀tún tòsì ti sọ ti tiẹ̀ wọ́n ti fẹnu kàn ó wá di pé kí wọ́n wá kàṣẹ ti aráyé pé ẹ jẹ̀bi ẹ̀sùn yìí o ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta nǹkan báyìí ni ìjìyà tó tọ́ sí ìyẹn ni a ní kí a ṣe àgbéyẹ̀wò ẹ̀ wọ́n wá dá ọjọ́ síjọ́ tó máa sọ irú ìjìyà tó tọ́ sí wọn àwọn kan ti ń sọ ọdún mẹ́wàá ó kéré jù ọ̀kan ní wọ́n ṣàǹsọ oríṣiríṣi ọdún fún wọn Eh, lẹ́yìn ìgbà tí wọ́n ti ní sún ẹjọ́ yìí jọta máa gbọ́ ìjàyà tó tọ́ sí wọn àwọn kọ̀ọ̀kan ti wá dìde ara wọn ni bàbá wa tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn olúṣẹ́gun ọbásanjọ́ wọ́n kọ̀wé pé kí wọ́n fojú àánú wo eh, àwọn èèyàn wa yìí tí wọ́n wà ní àkóló wọn ní eh, òkè òkun pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yàtọ̀ sí yẹn àwọn ilé ìgbìmọ̀ asòfin lẹ́yìn ọ̀rẹ́yìn kan náà tó ń ṣe wọ́n tún ṣe pé ẹ bá bójú àánú wò yẹn ni pé láti ọ̀dọ̀ wa lórílẹ̀‐èdè nàìjíríà ń bí i pé kí wọ́n bá wọn bójú àánú wò wọ́n àrọmọ ló ta wọ́n ọ̀rọ̀ ọmọ ni wọ́n ṣe ìmìtọ̀kùn lọ́yẹ̀ kan sọ èèyàn tó rọ́mọ tí wọ́n fẹ́ lọ gba kíndìnrín ẹ̀ náà ọmọ èèyàn ọmọ èèyàn kan náà ṣáà ni òun náà bó ti jẹ́ pé wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fáwọn òbí ẹ̀ èèyàn kan máa náwó lọ òun á lọ máa ṣọ̀hún àwọn kan máa ṣayé ẹlẹ́ni tó bá jẹ́ pé mo bá tún pa lóòwe ẹlẹ́ni tó bá ṣẹ́gun síbà náà máa jẹ nǹkan ṣùgbọ́n kówó tiẹ̀ lẹ̀ ọmọ òun lòkè òkun ní eh, ètò tó wá dà bẹ́ẹ̀ ó ní ti àwọn àjọ ECOWAS ti àwọn eh, aláwọ̀ dúdú ìlà ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè Áfíríkà táná tó ní pé wọ́n tó rawọ́ ẹ̀bẹ̀ pé kán ṣàánú kán mú ìdájọ́ wálẹ̀ díẹ̀ wọn ò ní kán má dá wọn lẹ́jọ́ ṣùgbọ́n ní kí wọ́n fi ojú àánú wò wọ́n kọ́ má jẹ́ kí ẹjọ́ yẹn kó lè gèrègèrè kó mọ̀ gbóná yiriyiri sókè ju ti bí èèyàn ṣe rò pé ó yẹ kó rí lọ nígbà tọ́wọ́ arí báyìí àwọn èèyàn wà ròyìn pé ṣé a fẹ́ sọ yìí pé eh, àwa tí àwọn tí wọ́n lọ ní pé kan bójú àánú wò wọ́n ẹni tẹ́jọ́ kan gbà tán fẹjọ́ ẹ̀sùn kan ó lóun ò jẹ̀bi pẹ̀lú àlàyé bóyá ká pín gbà wọn ti sọ pé ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ ọmọ ló tà ọ̀rọ̀ ọmọ lòun ṣe ẹ bójú àánú wò òun kẹ tó bá bóyá tó bá ti sọ ń gbà náà ọ̀rọ̀ bá mọ̀ lọ ràn tó báyìí ṣùgbọ́n lòun ò jẹ̀bi pẹ̀lú àlàyé ó lọ fi bí wọ́n ṣe ń ṣe ní ilẹ̀ wa lórílẹ̀‐èdè nàìjíríà ó lọ fi ṣàkàwé fún wọn ní òkè òkun ara tẹ́ẹ̀bá gbàgbé asọ lórí ètò yìí ara àwíjàre tí wọ́n sọ òun ni pé lórílẹ̀‐èdè ní ọ̀dọ̀ wa ń bí tí a bá rí ọmọ alábàágbé wa tí ara ń ni bóyá ojú ẹ ojú kan ń dùn ìwọ́dẹ̀ lójú méjì ẹ o rẹ̀ pé ah, ẹni dẹ̀ fẹ́ pàdánù ojú ẹni tí ti pàdánù ojú méjèèjì ẹyẹ ojú kan tòun o kẹ́ ẹ fi kún un kàn fẹ́ kàn máa fojú kọ̀ọ̀kan ríran dípò tí ó máa fi wà lókùnkùn ayé bírímù bírímù ara àwíjàre tí wọ́n sọ nígbà tí wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe ìgbẹ́jọ́ ẹ̀ òun nìyẹn ní ìtọ́jú gbàgbé pé lókè òkun náà kò sí tó jọ tó bá fẹ́ ṣerú ẹ̀ lábẹ́ òfin titi wọn ó ní ìlànà tẹ́ ẹ máa gbà láti fi ṣe ṣùgbọ́n gbà tán àti gbàgbà gba ìlànà yẹn gbogbo atótónu àwíjàre awuyewuye tán lọ́ọ́ fi ọ̀rọ̀ ti Nàìjíríà àbí nàìjíríà ni wàá pé tán lọ fi ṣàgbéjáde lókè òkun ṣe àròpọ̀ náà wà ń bẹ̀ ó yẹ ká gbé yẹn tígbà tí ọ̀nà wà síbẹ̀ àwọn tó yẹ pé ń sìn náà wá ń dìde ipe ẹ̀bùjú àánú wọlé ẹ̀bùjú àánú wòkè ẹ̀ṣẹ̀ kìíní ìbò náà wà láti jọjọ́ ẹ̀ pàápàá jùlọ bàbá wa a ní pé nǹkan tí bàbá wa ṣe kò dáa a sì ní pé tí wọ́n ṣe kù díẹ̀ káàtó ó dá mi lójú pé wọ́n mọ rinjúrinjú ọ̀kúnkúndùn nǹkan tí tí ẹjọ́ ẹ̀ tó dá lé lórí ìgbà tó lè kọ́kọ́ ṣẹlẹ̀ nítànsán bóyá káyọ̀pọ̀ náà ti gbé gbèsè tán gbé ń sìn ìbá má rí bẹ́ẹ̀ torí pé bó ṣe wù kó rí ẹni aṣojú orílẹ̀-èdè nàìjíríà ní nígbà kan rí ní ẹkùn kan lórílẹ̀-èdè nàìjíríà nígbà kan nílé ìgbìmọ̀ asòfin yàtọ̀ sí yẹn ó ṣe bí aṣojú orílẹ̀-èdè nàìjíríà náà ló máa jẹ́ lókè òkun ìtorí tá a máa sọ ní sẹ́nítọ̀ ni kinní kan ni tá a máa sọ ọkùnrin sọ́lọ̀ pé sẹ́nítọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni ipò tó wá dì mú rí ó jẹ́ igbákejì kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n nígbà tí wọ́n lọ tọ́bẹ̀ lọ ṣe àjò ọmọ lókè òkun wọ́n bá yẹ porí kìnní kan àpòrí kan àpòrí ajá kòkò tán fi sè wọ́n máa dárúkọ ẹ̀ wọ́n máa dárúkọ ní Nigerian senator àbí láti fi Nàìjíríà ṣáájú tó máa kọ̀rọ̀ yẹn lọ tó máa pè é nìyẹn ó ta àbùkù bá orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn wá ń sọ pé nǹkan sọ pé ẹ jẹ́ ká rò dáadáa o torí kò sẹ́ni tọ́rọ̀ ẹ̀ máa kàn tí ò ní ọ̀rọ̀ ọmọ là ń sọ yìí àrọ̀ ọmọ ló ta ó ti wáyé nìyẹn ó ṣẹlẹ̀ nìyẹn ṣé ó yẹ kí gẹ́gẹ́ bí nǹkan wọn táwọn fẹ́ sọ ni pé mo tọ́ ṣáájú ọ̀rọ̀ ọmọ ni ọlọ́run ní fi ná ọmọ jó ẹnikẹ́ni nínú wa tí wọ́n bá ní pé ọ̀rọ̀ ọmọ kò sí wá kò sí bẹ́ẹ̀ mi ṣe ní wá ojútùú sí ìnira tọmọ wọn là kọjá àti ọmọ tí wọ́n wá mú lọ sọ́hùn láti nàìjíríà tí ò sọ pé tó ń bá dọ̀hún o nǹkan mi ló máa lọ ṣe tó wá dọ̀hún tó wá yí ọkàn padà tó wá fi nǹkan tí wọ́n wá fi ń fi wọ́n lọ lóde wọn ní airport láti mú wọn pé a fi ẹ̀sùn kan báyìí a ṣe nǹkan báyìí tó fi ń ti ẹnu bodè mọ́ pé wọ́n lè wá sórílẹ̀-èdè nàìjíríà nìkan tó ń gbìyànjú láti sọ lẹ́yìn tán ti mú wọn lọ́hùn tó tọ́ pé wọ́n ní àǹfààní ní káyọ̀pọ̀ tiẹ̀ fún wọn ní bẹ́ẹ̀lì lásán ó dá mi lójú pé wọ́n á tẹkọ̀ pẹ̀lú ti padà sórílẹ̀-èdè nàìjíríà tẹ́sì ní dáhùn mọ̀ ṣé ó yẹ kí irú ọmọ yẹn irú ìgbésẹ̀ tọmọ yẹn gbé irú ìgbésẹ̀ tọmọ yẹn gbé ṣé ó yẹ kí wọ́n jẹ́ kọ́mọ ẹ lọ bẹ́ẹ̀ àbí kí wọ́n kúfẹ̀ kan dá ọmọ padà sórílẹ̀‐èdè nàìjíríà àwọn kan náà tún sọ o ṣe àpọ́n ti dá àǹkan sọ pé ọlọ́run ló mọ àwọn ti bí àǹkan sọ pé ọmọ yẹn náà ó yẹ kán dá padà sórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin ara lé ọ̀jọ̀gbọ́n nìyí ọlọ́gbọ́n nìyí olóye nìyí ojú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ṣé eh, bó ṣe yẹ kó rí òun lélẹ̀ àti ìmọ̀ ibi tí wọ́n máa lo aago ọ̀rọ̀ náà sí pé bóyá wọn gbére náà máa fi sí ni bóyá ọdún mẹ́wàá ni bóyá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni a lè sọ ṣùgbọ́n tá à ń sọ ni pé ọmọ tí ọ̀rọ̀ ìgangan tó ṣílẹ̀ lórí kì í ṣe Sonia o ìyẹn David àbíkí lè lóun jẹ́ tọrọ ìṣímọ́ lórí gangan ṣó yẹ kí òun náà lọ bẹ́ẹ̀ tọrọ ngan ó lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ẹ jẹ́ kí a máa rò ó re eh, torí pé ọjọ́ òní la rí àmọ́ nǹkan tí ọjọ́ ọ̀la máa sọ ìṣẹ́jú tá a jókòó ìjókòó nìkan la mọ̀ tá a bá dìde àbí tá a bá fẹ́ dìde àmọ́ nǹkan tó lè tẹ̀yìn wá ohunkóhun tá a bá fẹ́ ṣe bóyá o fẹ́ dókòwò pẹ̀lú èèyàn ni àfọbẹ́báyàn ṣiṣẹ́ àbò fẹ́ ní àdéhùn pẹ̀lú èèyàn ẹ gbìyànjú láti rí i pé ẹ̀yàn náà àdéhùn yín kó lákọsílẹ̀ kó yé yín yékéyéké kì í ṣe pé kó fẹ́ ní pé mo fẹ́ lo àǹfààní láti gbé ìgbésẹ̀ láti di ọlọ́lá àbí láti yan ẹni yìí jẹ àbí láti tẹ ẹni yìí mọ́lẹ̀ tó o bá fààyàn tó o bá wẹ̀yìn tó wà lókè tó o bá falùlẹ̀ tó o jábọ́ rántí pé òkè tí wọn náà fẹ́ bọ́ sẹ́yìn kan náà máa gbìyànjú láti fọ̀ ẹ́ jábọ́lẹ̀ àṣepamọ́ òun ló wà o àṣegbé kò sí eléyìí ni ọ̀rọ̀ ìmọ̀ràn tí mo ní ká fún wa lórí ètò Ká lónìí mo fẹ́ fèrè ṣe lọ pẹ̀lú àwọn tá a jọ ṣe papọ̀ nílé agodo a dúpẹ́ púpọ̀ lọ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí yìí ó dá mi lójú pé edí ẹ̀ tá a sọ yìí àti fi wí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ àti tó fi àkókò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀rọ olùfẹ́ wa pátápátá mò ń gbádùn yín gbogbo ìgbà tẹ́ bá pè wọ́n tẹ́ máa ń sọ pátápátá òun ni mò ń gbádùn mo dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí fún ìfẹ́ tẹ́ sí ká ṣàlàyé ìmọ̀ dàbí pé kò tí wọ́n ti ń gbọ́ báwọn ìpínlẹ̀ àpá àwọn èèyàn wo ètò míì mọ́ ni ṣùgbọ́n mọ̀ pé gbogbo ètò wa pátápátá ní captain TV Yorùbá òun lẹ̀ ń wò torí pé èèyàn pàtàkì ni wá ọ̀jọ̀gbọ́n ni wá torí tí yín la ṣe wà nílé agodo àwọn afẹ́ àkókò ìbẹ̀yà pé ẹgbẹ́ ìpolówó ọjà wa a ní pé a fẹ́ sọ ètò èdè gbọ́nà ní àfọ̀ hours tẹ́ wá gbé fún wa á gbìyànjú torí ìpolówó ọjà báyìí náà pẹ̀lú àgúnmọ̀wọ̀ ẹ ní pàdánù àwa náà ní pàdánù ẹ ní pasán àwa náà ní pasán ojú owó báyìí ojú ojú ojú ọlá ojú yìí ojú ẹwà tẹ́ fi ń wò wà lánà fi ń wò yìí bó tẹ̀ jẹ́ pàwò rí ṣùgbọ́n ohun yín tá à ń gbọ́ lóòrèkóòrè ní gbogbo tẹ́ bá ti wo ètò yìí ó fi dára lójú pé arẹwà gidigidi òun ni gbogbo yín títí ìgbà mìíràn tí a bá pàdé lórí ètò Ká Sálàyé ire àti ayọ̀ pẹ̀lú ìdùnnú kò ní dágbére fẹ́ni kankan nínú wa ó dìgbà kan náà. a ṣàlàyé a ṣàlàyé fún wọn a ṣàlàyé